الرجيم بسم الله الرحمن الرحيم واصبر نفسك مع الذين يدعون ربهم بالغداة والعشي يريدون وجهه ولا تعد عيناك عنهم تريد زينة الحياة الدنيا ولا تطع من أغفلنا قلبه عن ذكرنا واتبع هواه وكان أمره فرطا وقل الحق من ربكم فمن شاء فليؤمن ومن شاء فليكفر إنا وأعتدنا للظالمين نارا أحاط بهم سرادقها وإن يستجيبوا يغاثوا بماء كالمهل يشوي الوجوه بئس الشراب وساءت منتفقا إن الذين آمنوا وعملوا الصالحات إنا لا نضيع أجر من أحسن عملا أولئك لهم جنات عدن تجري من تحتهم الأنهار يحلون فيها من أساور من ذهب ويلبسون ثيابا خضرا ويلبسون ثيابا خضرا من سندس واستبرق متكئين فيها على الارائك نعم الثواب وحسنت مرتفقا الحمد لله رب العالمين ثم الصلاه والسلام على نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين أدعوكم الله الحمد لله ọbàdó tó sọ́wà ti ìrọ̀lẹ́ èdè òní ni nínú ọdún ọdún 1444 onílẹ̀-èdè ilé ọjọ́ kẹsàndínlọ́gbọ̀n oṣù kẹta ọdún 2023 èyí tí a ń gbéyẹ̀wò nínú sóra tòlù káhàf sóra àwọn tí wọ́n sá lọ ọmọ òkòtò sáájú tí alẹ́lẹ́wà ń bá àrísàlàfò sẹ̀lá síwájú kó tó dáyé iná làwọn èèyàn yìí ni wọ́n ó ṣe ó wá lè bá àwọn fún wọn wọ́n sá lọ ọlọ́run wá máa rẹ́ àwọn ọ̀dọ́ yìí ó fi sọ inú kòtò tí wọ́n sá lọ tó fi gẹ́gẹ́ bá ìsàlẹ̀ fún iná ní ọwà nínú lẹ́nu a máa gbéyàwó láti lẹ́nu ìlọ́gbọ̀n títí dé ọ̀pẹ́lélọ́gbọ̀n ní láti àyà 28 di àyà 31 lẹ́yìn tí àti tó pẹ́pọ́lọ́run tàbí ìfẹ́ tàbí ọ̀rẹ́ ìjẹ́ àti ìlú fún ànábì wa Muhammad ọlọ́wọ́ bá sọ pé wọ́n jẹ́ واغفر نفسك مع الذين يدعون ربهم بالغداة والعشي يريدون وجهه واصبر يا نبي في السرور wọ́n bẹ̀rù sòórò tọwọ́ rẹ̀ ní ṣíṣe àwọn òun ní kánẹ́bí ẹ̀ṣẹ́ sòórò ọlọ́run bá ní pé wá sí bẹ̀rù náà sáka fún ẹ̀mí rẹ̀ ní sòórò máa lẹ̀lẹ́nà ìyẹ̀dẹ̀húnà àwọn tí wọ́n ń pè ọlọ́run ọba lèlògbọ̀dá sí lówùúrọ̀ wàlà àṣíyè àti ní ìrọ̀lẹ́ lórí dúró ní àwájí á àwọn ẹni wọ́n ń ké pọ̀lọ́wọ́n ọba títí fún ọ̀dà dédé pọ̀lọ́wọ́n ọba bí kò sí pé wọ́n rẹ̀kà ojú èrè ọlọ́ àpọ̀wà ojú kẹfí ó ó ní ìfìrí tó wà ní àyà ìmáàna ìjìlẹ̀ jókù máa lẹ̀lẹ́ ní ẹ̀sọ̀wó náà lọ papọ̀ mọ́ àwọn tó fi pé wọ́n mẹ́jú ọlọ́run ọyọ̀ wọ́n fi dáàrin àhàlélọ́lọ́ wáyà àmàdónà wọ́n ti fi wọ́n ti àtàwọn tí wọ́n ń ṣe subhanallah wa yukabbiruna papọ̀ mọ́ àwọn tí wọ́n pẹ̀lú tàbí ìṣe gbólóhùn alhamdulillah tàbí ìṣe gbólóhùn subhanallah tàbí ìṣe gbólóhùn Allahu akbar ẹ̀ṣàlúnàwó gómìnà tàbí àṣíyá tí wọ́n wá ń béèrè lọ́wọ́ ọlọ́run lówó rọ́pù a máa ń pe sọ̀látù ṣubú ìbí sọ̀látù lọ̀gbọ̀dá sọ̀látù àlọ̀gbọ̀dá ìrun òwúrọ̀ ohun tí ó wà ní ká mọ ìtumọ̀ gbọ̀dá a tún mọ́ látara ayẹ̀ na tí ó ná na yẹ̀dẹ̀wọ́n na rọ́pọ̀ ìgbọ̀dá ìrìn lówùúrọ̀ bákan náà wọ́n rántí ọlọ́run yẹ́wà aláṣírí nínú ìṣá látara ìṣá ni wọ́n ti mọ̀ yòrìdú na wájí á wọ́n ti bẹ́ẹ̀ lẹ́yìn tó ti wọ́n fi ń wá ojú rere ọlọ́run nínú ìbádìí láà nínú àwọn ẹrúsìn ọlọ́run sàwáwù káánù kòkòrò àwọn ẹrúsìn ọlọ́run wọn bá jẹ́ láìsí àwọn àwòrìyá wọ́n sì lè jẹ́ ti tọ́rọ àwọn wọ́n lè jẹ́ lágbára àwọn tòmàfà wọ́n lè jọ́lẹ̀ àwọn tí wọ́n rẹ́ tí ọlọ́run yùkọ́ọ̀lù wọ́n sọ báyìí pé iná ha lẹ́sà láti fi àṣìmọ́ọ̀fì kùráìṣì wọ́n láyà yìí sọ̀kalẹ̀ fún àwọn ọlọ́lá nínú àwọn kùráìṣì àwọn ọlọ́lá yìí ní tọ́lá gómìnà nàbí sallallahu alaihi wasallam an yẹ jírí sàmà àwọn wá dá lásìkò ìgbà tí wọ́n ń béèrè ọmọ ọmọ àti wọ́dọ̀ wọn wọ́n nìkan ọgbọ̀dọ̀ mẹ́lò ní ìlọ́wọ́ ààfẹ́ torí kí wọ́n mọ̀ pé ẹni tí àwọn ánàbí ma ń mú lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ ọmọ jù àwọn aláìní ni wọ́n bí àwọn àbìlá ìlú wọn tẹ̀wọ̀n bí àwọn bí àwọn àwọn ọ̀lẹ́ nínú àwọn sàábé rẹ̀ àbìláàlì àwọn ọ̀fẹ́ tí wọ́n jókù gẹ́gẹ́ bí àwọn bìláàlì wà àmáàrù àti àmáàrù bọ́nà yááfẹ́ wà sùháìbì àti sùháìbì sùháìbì lọ́pàdà nígbà tí wọ́n fẹ́ gba islam nínú ilé ṣàárín ìdìbòmọ̀ ìsẹ́yìn tó jí ọkọ̀ àbúrò ọmọ ìpápẹ́lú fáfẹ́mà ọba àbùgbẹ́ lọ́dọ̀ wọn nígbà náà ọba àbùgbẹ́ lọ́dọ̀ òun ní kàtọ́lọ́tù tọwa fún wọn nínú ìlú àjèrè àwọn ẹni àkọ́kọ́ ọgbọ́gbà síláà iná làwọn ẹni ṣùgbọ́n ọkọ̀ ọgbọ́gbà síláà wọn aláìní ni wọ́n ọ̀lẹ ni wọ́n ẹ̀rù mẹ́lú wọn kódà wọ́n tún màtàn ìgbìmọ̀ tí ó jù nínú àwọn ọ̀lẹ ni òun ló jẹ́ tó jìyà tó bọ́ lọ́wọ́ àbújáde àbújá lè tú ó jẹ́ kó wọ́n padà sọ̀rọ̀ níjọ́ pẹ́pẹ́ ah àrẹ́bí sí ìsájú àpẹlọ́wọ́ nípa Omar àti Amuru Omar àti Amuru àbújá ìlú jẹ́ Amuru Omar ni Omar mọ́ ìsọ̀tọ̀ torí pé jẹ́ tọ́sọ̀rọ̀ yìí Àbújá ní ìlú pẹ̀pẹ̀ kàábà ànàdójúgbòlẹ̀ yóò rí ẹni tí ó fa àwọn òṣèlú tí ó máa gbọ̀n lábáyìí ó di ọmọ ọmọ ọ̀sọ̀tọ̀ ọmọ òfàdì ọwá ni ó àjọ ní bóyá lára rẹ̀ àkọ́kọ́ ìgbà tí ó bá wà kọ́kọ́ gbọ́ ẹ̀ láyé lẹ́nu àbẹ̀láyé mọ̀tòlù lẹ́nu àbẹ̀láyé mọ̀tòlù tó bá wà. ìgbà tó wá gbọ́rọ̀ ọjọ́ ìgbà púpọ̀ ọfà wẹ́ kò sún tọ́lọ́hùn lè sùn kò sún tọ́lọ́hùn lè bú wa ṣùgbọ́n lérò ìgbà tí bá ní àta Muhammadu nígbà tí ó pa wàhálà rẹ̀ àwọn ẹni Bilal Ammar Shuhaib Khabab Abdullahi bin Mas'ud àwọn sábà wọ́n sábà máa tó ẹni kẹ́bẹ̀ ló tún tẹ̀ta wọn bóyá rùzẹ́yì arákùnkẹ́ náà wọn bà ní rùzẹ́yì àwọn mẹ́fẹ́fà yìí lásìkò pàtàkì àyí àwọn kẹ́ni tó ṣe pé ní wọ́n lọ kò nígbà tí wọ́n rò tí ní tí wọ́n tí àwọn ọkùnrin ṣe wá ẹgbẹ́ pé Muhammad sallallahu alaihi wasallam ọlọ́mọ الجبن مع الذين يذكرون الله يوم طمعوا في ونفس الذين يخلدون الله وترك لا اله الا الله ويحمدون لكن يتولوا فصلوا ويسبحون وانت سبحان الله ويكبرون وانت الله اكبر وانت ni ojú يريدون وجهه يريدون وجه الله wọn tàbí ní tí wọn tẹ́tọ́ orílẹ̀ ayé wọn tẹ́ lẹ́lẹ́ tó wọ́n rẹ̀ka orí tọ́pọ̀ ọjọ́ ọ̀tọ̀ فلا تعلم أنها كانوا تريد زينة الحياة الدنيا الله أبالي ولا تعد عيناك عنهم إلى النبي má ṣe bí ojú rẹ kó lọ́dọ̀ wọn má ṣe sọ pé tí wọ́n bá wo torí pé ọba ṣe bẹ́ẹ̀ orí ìlú sí mẹ́tẹ̀lẹ̀yà àti ìrìyà a jẹ́ pé ìrìn tó bá fi ọmọ ṣe bẹ́ẹ̀ owó tí ń rẹ̀ kẹ́ àwọn yòòyòó ilé ayé yìí tọ́lọ́mọ bá fi ń sọ bẹ́ẹ̀ fún ànẹ́bí wa Muhammad sọ́lọ́mọ àtọ́sọ́lá nínú ọwọ́ àtàwà ọlọ́mọ bá ló tó bá dẹ̀bí nílẹ̀ wípé wọ̀lá sáádù àyìnà àánú agbójú rẹ̀ kó lọ́dọ̀ torí ولا تطع من أغفلنا فضله عن ذكرنا واتبع هواه وكان أمره فرطا ولا تطع من أغفلنا قلبه سمته gbogbo ẹni yóò tó bá yẹ pé àwọn ọlọ́wọ́n àtàdédé ṣe bẹ́ẹ̀ fúnra ara rẹ̀ lọ àwọn ọlọ́run wà ní ìlú ẹ̀ àti pé rẹ̀ ó àwọn ọlọ́run torí àwọn ẹni báyìí ọ̀la tó fẹ́ wọ́n tẹ̀lé wọ́n ní àwòkọ́ ẹni táwọn ọlọ́run bá ti dé tí ó pọ̀ gbéra yípa wa láti oníkì àwọn ọlọ́run wọ́n tábà نفسه فرطا واتبع هواه وكان أمره فرطا الله أبانك ẹni tá ń wí tàbí ní ọmọ tẹ̀lé ìtàbá àwá ò ọ́tẹ̀lé ìfẹ́ ẹnu rẹ̀ wọ̀kánà amóhù orútọ́ ọwá jẹ́ pé àlámọ̀rí rẹ̀ ìfòrọ́túwọ̀ àtẹ́jú wọ ìtẹ̀lé ayé ẹ̀ àwọn olùmọ̀ wọ́n ní ayé ọ̀sẹ̀ púpọ̀ lórí àkókò ayé torí wúwúwúwú ìgbẹ̀ka ayé ṣùgbọ́n gbogbo ẹni yóò nínú àwọn ọkọ̀ ẹ̀ṣì tọ́bẹ̀ ìṣe jẹ́ pé ìwọ̀n tí ń wù ní kálẹ̀tì ìṣẹ́ wá bóun sọ̀rọ̀ kò gbọ́dọ̀ fún ẹnì kẹ́kẹ́ lọ́wọ́ ọlọ́run ọba wa ń gbé àtẹ́rí wọn jáde láti wa Muhammad ó ti pé lédè tí ó ti máa rò pé ṣe èmi wà pé máa tó láyà sọ̀kalẹ̀ yé lórí báyìí lédè tí ó máa rò pé ṣe èmi là fi ní máa tún títí ta báyìí ọlọ́run bá ní pé wà láàbọ̀ náà máa ní àǹfààní náà pálíbà fún àǹdékèrè wà tábà ẹni tó lè mọ́ tẹ̀lé àwa ìfẹ́ náà rẹ̀ ọ̀gáánà amúrògbò kóró tọ́ ọwọ́ àti tó ti gbé àlámàwí rẹ̀ àtẹ́dúwọ̀ ìfúrọ́túwọ̀ gbogbo ẹni yóò tí àtẹ́jú bá ti wọ ìtẹ̀ní ayé ẹ̀ ìsìláàmù ó lè fún láti fẹ́ àbújá ẹni ẹni eré ni ọ̀bá ewu bá bẹ̀rẹ̀ ní ọpọlọ ọlọ́run bá agbèdè àtàmù ní ẹ̀lọ́ ọkọ̀ ẹ̀ ìlàjíjẹ́ rẹ̀ bàbá gbogbo àwọn tó láwọn ní wíńdọ́ bàbá wọn agbèdè àtàmù a bá dá jọ ẹni làákàyè rẹ̀ dábàá máa ọwá rí pé bílàkà rẹ̀ ti pé tó ọlọ́run bọ̀ pẹ̀lú ọwá sí kẹ̀kẹ́ tó fi kó bára rẹ̀ ó rí bí òun jẹ́ amóhùn ní ìṣá ànẹ́bí jẹ́ Muhammad bónú Abdullah bónú Abdulmuttalib bónú Hashim Hashim àti ìṣá inú kò èsì láńgbélé jù wà tẹ́lẹ̀ yìí bá mú ọlọ́mọge ó pọ́n ìjáde ilé ilé òní àwọn náà ní jù wà bèrè yìí bá mú ọ̀dọ́ tó lè jà jáde ilé ilé òní àwọn náà ní jù wà tẹ́lẹ̀ yìí bá mú jáde ẹni tó ṣe pé ó pé lọ́pọ̀lọ́ púpọ̀ àwọn ní òní àwọn náà ní má fi sakọ sí wa ìtí tó bí wá jẹ́ pé rọ̀ṣọ́lù lọ́ọ̀lì ọjáde nínú ààṣì rọ̀ṣọ́lù tó dáhùn ní tábùjáde kò bá rẹ̀ tábà tẹ́ sọ pé rú rẹ̀ ó ti jáde ìbí náà ló jílẹ̀ tí mo lè jáde tó kú mẹ́lẹ̀ ní náà ṣùgbọ́n kò tó dáhùn ní tó jẹ́ pàtàkì ìjọba tó fi jẹ́ pé máa ń lọ yọ kùránì bọ̀ tó bá lọ tó bá gbọ́ ohun tó gbọ́ yọ gbọ́n tó rí bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ lórí kò jẹ́ rí bẹ́ẹ̀ ọ̀rọ̀ ọlọ́run bá ní máa ń sọ yìí ọ̀rọ̀ rẹ̀ ní járe ọlọ́run bá sọ àkílẹ̀ àbújá yìí àbálúbẹ̀ ní ṣọ́ọ̀tì mọ̀dásílẹ̀ àbújá látàwọn èèyàn rẹ̀ níjọ́ka eléyìí ọlọ́ọ̀yọ́ ṣáájú ìdánẹ́bì ní kàábà eléyìí òun náà lọ́ọ̀yọ́ gbọ́ eléyìí òun náà lọ́ọ̀yọ́ gbọ́ ilẹ̀ mọ́ lọ ìjẹ́jẹ́ bí ma wá lọ lé iléeṣẹ́ oké àsìkò olé tó wọ́n pàdé àá ṣe ètò tó ọ̀rọ̀ ọmọ ogun ẹ̀ lọ́lọ́gbọ́ wọ́n ní nǹkan kí ni wọ́n ní lọ́gbọ́ wọ́n pẹ̀lú pé ẹjọ́jọ́ gbọ́dọ̀ lọ́wọ́ olùdíjọ́ ti ọ̀rọ̀ tó sọ rẹ̀ wọ́n ti yọ ọ̀nà yọ ọgbọ́ wọ́n tó pàdé ara wọn bẹ́ wọ́n tó gbéra wọn tó pé ó tó díjọ́ kẹta wọ́n tó bára wọn bẹ́ àfìgbà tó tó di pé wọ́n gbé wá sí gbangba wá lé à tí wọ́n wá sí pé ẹni yóò tó bá tó lọ òun báyìí òun báyìí òun báyìí náà máa bá lọ́lọ́run bá mi sọ pé wọ́n ti sábà àwárò ẹni tá a ní ọmọ tẹ̀lé ọ̀tẹ̀lé ìfẹ́ ẹnu wọn ó ti gbọ́rọ̀ ọlọ́run mọ̀ pé ọ̀rọ̀ ọlọ́run ní ọ̀kára nà á mú owó kó lọ́rọ̀ alámọ̀rí rẹ̀ wá di ìfúrọ́ọ̀tù ó di pé àtìjúwọ̀ ayà ó ti lè di ayà kẹsí ń bẹnu sọ́rọ́tìlẹ̀ ọ̀rọ̀ èyí tọ́lọ́run bá ní pé wọ̀dá tẹ́tọ́ wé lòdì ní ó ń rọ́pàá ń bẹ̀rẹ̀ mọ̀dá tí wọ́dá ṣe ìlú ní àwọn á. Orí ànẹ́bí má lè wọ́n jáde o ọ̀gbọ́dọ̀ lé wọn wọ̀lá tẹ́túrú dé ilé wáṣíwé ìta àtàkà ìwélé wọ̀lá tẹ́túrú dé má fi lé wọn alẹ́dẹ́nà yẹ̀dẹ̀wọ́nà rọ́pà wọn gbélé bọ́dá tí wọ́dá tí yóò rí lónà wájú á di sèmù yókù àwọn tó ti pé wọ́n rántí ọlọ́run ọba ọlọ́run náà wọ́n rántí rẹ̀ lẹ́yìn tí wọ́n rántí ojú rí ọlọ́run àpá àtúntẹ̀fẹ́ ọláyà ìṣèlú díẹ̀ torí pé àfáwà muslim ọgbà alùsàáyì rẹ̀ ó ní pé ibn àbíwà pọ̀ wọ́n sọ pé kún náà máa nílé sallallahu alaihi wasallam àwà pẹ̀lá nàbíwà muhammad sallallahu alaihi wasallam sí sátánẹ́ fàrí àwà mẹ́fà fàkọ́lá ní mọ̀ṣẹ̀kúnà nílé sallallahu wọ́n ní pé ó toró ní àwùlá ọya láwọn ilé wọn láàyè ṣẹ̀rọ́nà náà wọn gbọ́dọ̀ bá wà wà papọ̀ qal báyìí ni ibn àbíwà kọ́ ìlú sọ pé wọ́n ánà ọmọ àbíwà kọ́ sáàdì nínú àwọn mẹ́wàá وابن مسعود أتيب مسعود ورجل من هذيل أتوارك أتاك بين وهذيل وبلال أتي بلال ورجلان أتوارك ممتك نسيت ليتي إني مات أما دوا قوس وتقدروك عن مجيج mo gbàgbé ọkọ̀ àwọn méjèèjì àwọn méjèèjì àwọn fẹ́fẹ́ fàyè فوقع في نفس من رسول الله صلى الله عليه وسلم يشاء الله أن يقع ọlọ́run wá ní kọ́ ṣẹlẹ̀ sí ọkàn ànẹ́bí nínú tọ́lọ́ wọn bá kọ́kọ́ ṣẹlẹ̀ nínú ọkàn rẹ̀ orúkọ bẹ́ẹ̀ ní kọ́ lẹ́kọ̀ọ́ fàhádà sànẹ́sà ọba bẹ́ẹ̀ sí tẹ́mi ààrẹ sọ bí nǹkan ọmọ nígbà yìí ilẹ̀ ti lọ bá wọn ṣe bọ̀ wọ́n bá gbọ́ síláàmù láàmú ó ti lọ láti báwa kẹ́kẹ́ ń rò lóyún abálọ̀ sókè lápòjú bóyá ìsìlámù yóò ti dárúgbẹ́ jù láyé lọ bóyá bóyá bóyá àwọn olùmọ̀tí sọ dájú pé bọ́nà ìṣẹ́ bá yá ní ohun tàbá máa sọ ní pé àlébì tí a wá fi àti àwọn àlàyé rẹ̀ tó tó lọ́jọ́ tẹ̀lé àlejò mọ́kà wọ́n lọ ọ̀bà ìyàwó lọ wà á da gbogbo àwọn ọmọ wa tó da á dájọ á nà ń gbé owó náà wà á da gbogbo dúkìá wájọ á kò kú ẹ̀ ipò náà wà á fẹ́ jágbájú àdéhùn tó ń tóbi fún yẹn pé náà nígbà àyè mọ̀ta tó ń tóbi fún yẹn yóò lé o òun ló lé nínú owó tó ń sọ tọba lè fi níbẹ̀ náà yóò tó ń tọ́ wáyé sọ á kọ́ oúnjẹ ọlọ́run bá ní tí wọ́n bá gbé ohun sí ní èjìká ọ̀dọ̀ tí wọ́n gbé ohun bá tó sí ní èjìká ọ̀dọ̀ ẹwà wọ́n mọ́ ọwọ́ tí lè yóò kù èyí ó kù alẹ́bẹ̀lẹ̀ wọn ní ìlú tó ń sọ̀rọ̀ yìí àwọn olùmọ̀ ní pé tó bá ti pé ọ̀nà yẹn bá yá yìí ajẹ́gbá ni a ah, àwọn ìjà àti àti àwọn sàájú ẹ̀rọ wọ́n tẹ̀ wá sí ibi ara ti lu mọ́tà wọ́n tẹ̀ lọ lu mọ̀dínínà wọ́n tẹ̀ wá lọ gbogbo wọ́n tẹ̀ lọ pàdé lájẹ́ wọ́n ti jagun wúdù ọ̀pọ̀ àwọn ẹni ẹlẹ́yìn àwọn ń sábà bẹ̀ lọ àwọn ọmọ tó agbóná mẹ́rin wọ́n sábà bẹ̀rẹ̀ àwọn tẹ̀wọ́n tẹ̀lé ni wọ́n gbogbo wúdù lọ ó ti gbogbo ìfẹ́sọ́ ti dà záà jẹ́sọ́tù sàbò jẹ́sọ́tù òkúlẹ́yìn jẹ́sọ́tù mùsùlùmí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà ọ̀gẹ̀dẹ̀ wà àdìgbà àdẹ́bíta bí àwọn àgbẹ̀ ṣùgbọ́n kò lè jọ lẹ́lẹ́lẹ́ temporary bàbá ìṣẹ̀lẹ̀ temporary ló máa lò ọ̀nà gẹ́gẹ́ ní àtẹ́síyàtò òṣèlú kí ni pẹ̀lú èsì wàyí kámọ̀ èwo ni òṣìṣẹ́ àgbáyé òun ni àti òṣèlúyà ká sọ kó o níbi àwọn àwọn tí ò sí ńlẹ̀ àwọn ìtẹ̀kítẹ̀ tí wọ́n ti gbé sí wa lọ́pọlọ àwọn ìròyìn ló yìí ta ní káwọn tó fẹ́ sí ara wa kí ká ti mú kí ṣe wa kí lọ́wọ́ bá béèrè lọ́wọ́ wa kí ẹ̀yẹ agbọ́dọ̀ ṣe ló jẹ́ pé ojúlówó ni ló jẹ́ pé tàbá ṣe orí bákẹ́rẹ́ káwá ríra wa náà bá owó ń bẹ̀rẹ̀ bá owó bá kọ́ ló bá kọ́ lọ́gbọ̀gbọ̀ táàrọ̀ bá ara wa sínú ìsìn pátápátá tàbí èdè ṣe ní sádẹ́gbẹ̀ ti di àwọn ọmọ ẹgbẹ́ fún àwọn ìpàdé rẹ̀ kó ti di ọdún mẹ́tàlá nílùú mọ́ta nílùú mọ́ta àwọn ọmọ gẹ́gẹ́ bí ìjọ yẹn wọ́n tẹ̀ sí gbogbo àwọn àwẹ̀ táwọn àgbà ìgbésẹ̀ sílùú mọ́ta ara ó ọdún mẹ́ta ó ti ààyò kàtà ẹni ọba lè jọ ẹjọ rẹ̀ àti lọ ọjí ọ gbogbo tó mẹ́ta bá níbi ogun láti tó àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nà àwọn èyí tó kọ́kọ́ jẹ́ pàtàkì ẹgbẹ́ èyí káàkiri ìjọ tó gbóhùn nìkan tuntun wàhálà yẹn lọ́ba wà ní lórílẹ̀-èdè lágbàáyé lórí ló fi rọrùn fún lèmọ́nù mọ́sálásí ó ló lè mọ́jú lè rọrùn pàápàá tọ́pẹ̀ ní jẹ́ olórí gbogbo obìnrin náà èyí tí wọ́n máa ń pè ní ẹ̀ẹ́dínlọ́mọ́gbà àwọn àbá lórí láwọn ẹgbẹ́jẹgbẹ́ àgbérùkọ́ míṣánà àwọn míṣánà tó ti jẹ́ pé kìrìkì míṣánà àgbà ẹ̀sìn ní òye tàwọn ìlú ó dà wọ́n míṣánà lọ́wọ́ bó wà láwọn omi ìtẹ́jì nínú àwọn wàhálà táwà ní òsì gẹ́gẹ́ tọ́pá sí kó o láti rọ̀ bá ara wa láti kàwé lórí mọ́ lọ́wọ́ balẹ̀ wa sábà rí bí bẹ́ẹ̀ kò bá máa dáadáa ẹ̀sùn yóò di wọ́n ti báyìí lọ ọlọ́run bá wá ní. وقل الحق من ربكم فمن شاء فليؤمن ومن شاء فليكفر إنا أعتدنا للظالمين نارا أحاط بهم سرادقها وإن يستغيثوا يغاثوا بماء كالمهل يشوي الوجوه بئس الشراب وساءت مرتفقا ọlọ́run ọba ní wọ̀kúlù orí àlẹ́bí sọ pé ọgbà kẹsìrọ̀ máa dé kílé ló gbà kẹsìrọ̀ bárakàlá òfin torí alìfọ̀láhùn tí mẹ́rin aláhà torí alìfọ̀láhùn tí mẹ́rin aláhà ìtìkọ́wù tàbí náà torí pé wọ̀kó láàmù yẹn sùkún ní ọyọ kọgbà ṣùgbọ́n aláhà láàmù tí mẹ́rin aláhà òun náà gbà sùkún ìṣẹ̀kọ́ àfìnẹ́yìn òkú méjì jẹ́ kàdé papọ̀ nínú ọdún lábáwá òkú méjì ó gbọdọ̀ kàdé papọ̀ ìyẹn ló fi fà tàbí fún ṣùkú alákọ̀ọ́kọ́ ní kẹsìrọ̀ lámúyẹ̀kú ní nàìjíríà káfà lámúyẹ̀kú ṣùkú lọ ẹ̀kọ́ jẹ́ ṣùgbọ́n àjẹ̀míràn tó tó mọ́ ìyẹn ló jẹ́ pé lámúyẹ̀kú ní àlèhàkú mọ́ àlèhá kóhùn ní tẹ́lẹ̀ ṣùgbọ́n nígbàtí àtàkáfó tó so mọ́ to ló jẹ́ pé mímú yẹn fi gbára tó níbẹ̀ yẹn títí tó gba ó lè jẹ́ onídọ́mọ̀ ó lè jẹ́ oníkẹ́sìrà ó lè jẹ́ onífáàfíà ó wà lọ́wọ́ ìpàró jẹ́ ṣẹlẹ̀ nílé ní Yorùbá tó jẹ́ pé kẹ́yìn ó ju kẹ́yìn dé táyéwò ó di táyéwò eégún eégún ó di eégún gún eégún lẹ́ẹ̀mejì eégún eégún òun ló di kí ni eégún òní ọ̀ọ̀lẹ̀ lórí ọlọ́ọ̀lẹ̀ ọwà ní Yorùbá náà ọlọ́run bá ní pé wọ̀kú lílẹ̀ àpò ìtìkọ́ òsùn àti náà nígbà sùkú méjì fẹ́ pàdé pọ̀ á ah! kójú máa rí ìyẹn ló jẹ́ pé dáàmà alákọ̀ọ́kọ́ gbogbo akẹ́sọ̀rọ̀ wọ̀kú lílẹ̀ láti kọ́ máa jẹ pẹ́lú ah, ní ọmọ agbé mọ̀dọ́gbọ̀ mọ̀dọ́gbọ̀ ilé ìpínlẹ̀ a àwọn tọ́pọ̀ kòránì máa ti ní pé o àlẹ́hàkù ìgbọ́mọ̀kọ́lẹ̀ ẹ̀kọ́ bá ẹ̀rí pé wọ̀n kó mọ̀dọ́gbọ̀ ní àlẹ́hàkì lẹ́ẹ̀kọ́jẹ́kọ́jẹ́ mọ̀dọ́gbọ̀ ilé ìpínlẹ̀ ọmọ pé tí ìdí ni wọ̀n kó ní tí ìdí amóhùn kẹ́ tó ní tí ìdí amóhùn yẹn pé ó ní àlẹ́hàkù lẹ́ńdọ́tẹ̀ ìrẹ́ anẹ́bí sọ kí ni ọ̀rọ̀ abẹ́jọ́pọ̀ sọ sọ pé àlèhákù ní rọ́pì fún òdodo ó ti dé látọ̀dọ̀ ọlọ́run ọba látọ̀dọ̀ ọlọ́run ọba yín gbólóhùn lára sí gbogbo ẹni ọba lọ́pọ̀ mọ̀ pé Al-Qur'an kàlámù lọ èyí táwọn kẹlẹ́ àbí ọmọdé akọ ní kẹ́ńtọ́ bọ́lọ̀hún sọ pé ọlọ́hún sọ pé tọ́ba jẹ́ bẹ́ẹ̀ àdẹ́bí òní tètè máa sọ pé wọ̀ fóòlì ọdá bí ẹni wọ́n sọ pé tọ́ba jẹ́ bẹ́ẹ̀ ẹ̀kọ́ yìí àbí kìíní yìí kọ́bí kọ́kọ́ fọ́ ọmọ wa sọ pé ìhun ní o tí n bá ti bẹ̀rẹ̀ ní kọ́ bẹ̀rẹ̀ o ní ìdí ìṣe tẹ́ ṣe sùúrù náà òun náà ní ṣe sùúrù náà àní ìdí ìbẹ̀rẹ̀ Were ìdí ìbẹ̀rẹ̀ wèrè ń tí ọ́lù wèrè ń tí ọ́lù ọ̀bẹ́ni ọmọ ayì ẹni tó bá mọ̀ pé ọ̀rọ̀ ọlọ́run yóò tún sí aláhàbọ̀ àwọn àyàlá títẹ́ lọ́bá nìyí wọ́n ti dé tẹ́sí sákàmọ́ àjàgbé ní burúburú fà ìgbó rà lẹ́yìn àrílò tó máa bàá rẹ̀ òní wíbẹ̀ pé wá tó wá sọ ọlọ́run àti ọlọ́run ọba ń sọ títẹ̀ fún ẹgbẹ́ ẹwọ̀n kú ní kó bẹ̀ ẹni àjọ sọ pé sọ́kàtí ní ìjọ sọ pé mọ́ kú wọ́n lọ àhàdẹ̀ ẹgbẹ́ ẹni sọ́kàtí pé ọlọ́wù àhàdẹ̀ ẹ̀yẹ́ ndị ti kú ní àwọn òdòdó rọ́pìnì fẹ́lá قل أعوذ برب الفلق بغنا جديد دانا والبين وقل الحق من ربكم دانا الأمور òun ní ìdáhùn fi direct speech àwọn aláṣẹ máa sọ pé ọlọ́run ọba ń bá nẹ́bí tí ọlọ́run ọba sọ pé pólí ilẹ̀ Muhammad sọ pé alẹ́ hapò ló ń lọ sí sọ fáwọn kékeré rẹ̀ àbíjọba ọmọ ẹ̀dẹ́ ṣe àlẹ́hàkù ní lọ́pẹ̀ òjòjò látọ̀dọ̀ ọlọ́run ọba yìí rẹ̀ fàmọ́nṣáà ẹ̀yìn tó bá fẹ́ àlèmọ́jú ìwájú olùmọ̀ tẹ́sí ẹ̀mà ńlá máa ń fà tíyàn bẹ́ẹ̀ fẹ́ fàálẹ̀ ẹ̀mà ọmọ kùránì ká wọ́n ní ọmọ kéwù ìgbébùkè ní ké fàmọ́ ń ṣáà ní ó fún mí ọlọ́run ọba ní pé ẹni tó bá wù fàlè yóò fún mí ó nígbàtí ó nígbàtí àbáwọn nínú bẹ̀yẹn fún òní fún lẹ́wọ̀n kẹta wọn ọ̀gbà ìdájọ́ ló dé rí ìfáwù àbí ìdìgbọ́mù náàtìs nínú ní bẹ́ẹ̀ ìdìgbọ́mù náàtìs ìyẹn ni pé afẹ́ pa ìró jẹ ṣùgbọ́n kò ní jẹ́ pátápátá afẹ́ pa ìró jẹ àti pa á jẹ sẹ́yìn ẹyẹ tó ti yé ẹ̀rọ báwọn ní ìtẹ́lẹ̀ ibi tá bá pa jẹ ara kí ló kó bẹ̀rù ṣùgbọ́n kò ní hàn tà gẹ́gẹ́ bí táyéwò tàbílẹ̀ ẹ̀kẹ́ àní táyéwò táyé ẹni ọba gbọ́dọ̀ máa gbọ́ dàbí pé gbóhùn wáyé èyí tààpájẹ́ pé táyé àwa ní táyéwò táyé táyé àti gbóhùn rẹ̀ ṣùgbọ́n ìpàrójẹ rẹ̀ àjẹsẹ́ bẹ́ẹ̀ à ń pè ní àlèdùdọ́ ànáàfẹ́ fàmà ń ṣá àfàdì yóò mú ẹni ọba fẹ́ kó nígbà wọ́n máa ń ṣá àfàlìyẹ́kìfọ́ wọ́n ń ṣá àfàlìyẹ́kìfọ́ ẹni ọba wáwù bákanáà ó sá ìgbàgbọ́ èyí ọba wọ̀ kó ṣe nínú rẹ̀ ayà àwọn àfà máa ń sọ pé ayà àtàdìd inú ìnira àwọn ayà kámàdé òkè bóyá ọlọ́run ọba tú wà álẹ̀ nínú ọlọ́run nínú rẹ̀ náà ọlọ́run sọ fúnra rẹ̀ ohun tó bá wù wá ní káṣe ṣùgbọ́n àwọn àmà sọ fúnra ẹni bẹ́ẹ̀ pé torí rẹ̀ pé ohun tó tẹ̀lé ohun tó ń sọ yìí a máa ń ṣá àbàdì omi wọn máa ń ṣá àbàdì ẹ̀kọ́ ẹ̀yìn bọ́lọ́gbà kí tẹ̀lé náà lè ní nàìjíríà wọ ọlọ́run wọ ọlọ́run àjáde náà á ti pèsè kalẹ̀ á ti pèsè àkalẹ̀ lè dọ̀ọ̀lì ní afágbóṣe tí ó lọ sí dọ̀ọ̀lì ní sinẹ́mì òun náà ní lèmi ka fi rí yẹni pé wọ́n ń ṣá àbàlì yóò ní wọ́n ń ṣá àbàlì yẹn tó yẹn tó gbogbo yẹn lè dọ̀ọ̀lì ní bí alábòsí ni gbogbo wá pé alábòsí ìmọ̀ àtọ́lọ́run bá ń pè lálábòsí bí òun náà ní àlèkà àbẹ̀rí àti pèsè lẹ̀ fún gbogbo ẹni ọba jẹ́ kẹfẹ́ iná ọba wa wọ̀ gbàgbọ́ bọ́bá sí wọ̀ ṣàì gbàgbọ́ ṣùgbọ́n sálọ ọmọ kí a ti pèsè gíní a ti pèsè lẹ̀ fáwọn

fún gbogbo àwọn aláìgbàgbọ́ àwa pèsè rẹ̀ lásán àhátọ́tù ni àfihàn kiri káwọn ni sọ̀rọ̀ díkù ó yí wọn pátápátá ẹgbẹ́ ó lù wọn yí kájú kò sí pé bóyá ẹgbẹ́ ìdí wọn ìdí ìwà rárá gbogbo wọn ìyẹn ló jẹ́gbẹ́ lájọ́ ìwé alùkìyàmà àwọn tó bá gbàwé wọn lọ́wọ́ ìyẹn làwọn kèfè ọlọ́mọdé abáwọn nípìn bẹ̀ gbogbo ẹni bá gbàwé rẹ̀ lọ́wọ́ kèfè rí ni tó bá ti gbàwé sí ẹ̀ wọ́n wá fún àwọn mùsùlùmí àtọlọ́tí inú wa àtọ́sìnmẹ́ inú wa àti aláìlọ́dù ìyá gbóngúlé láńtàkì ṣé mùsùlùmí lọ́nà bá kú ọwọ́ ọ̀sẹ̀ náà máa tẹ́ra inú àwọn kèdè yọ́ máa bàjẹ́ inú àwọn mùsùlùmí ọ máa dùn bá tẹ́ra wa látọwọ́ ọwọ́ ọ̀sẹ̀ náà ti gbà ṣùgbọ́n bẹ̀ẹ́nu wa tọ́jẹ́ pé excellent hundred hundred ninety nine ninety eight ninety àwọn mí bẹ́nu wà èsì náà èsì ìdílé ìwé àwọn yẹn ní second class of very good láti seventy nine títí lé fifty five àwọn yẹn ní good àwọn yẹn ní second class lower wọ́n ti ń pè é pẹ̀lú abáwọn ilé ìpàdé wáyé ọ̀yàtọ̀ ní ìgbéyàwó seventy hundred ìdáwọn ìgbéyàwó lọ́jọ́ máa ń tó lè lábáàdù àwọn yẹn ni second class low ṣùgbọ́n tó bá ṣe gba 64 abc ìyẹn làwọn tọ́gbà àwọn fair resort àwọn fair resort òun náà sá pàásì òun náà sá pàásì yẹn làwọn ọlọ́dún àwọn onígbó àwọn oúnjìnà kò tún bá bèèrè ọgbọ́nà tí mùsùlùmí ni nínú àwọn ọjọ́ máa gba títí bọ́ sí títí agbéwá lọ́nà tó gbà yíwá yìí wọ́n ní láì mọ́ta lórí ààrẹ ọlọ́mọ ọlọ́mọ àkàwé tó dá bẹ́ẹ̀ lọ́mọ mi kàkà ṣùgbọ́n gbogbo wa náà ọwọ́ ọ̀tún bá gba kéra wa tí wọn ò bẹ́bọ nínú ẹrù rẹ wọ́n tó bá bẹ́bọ nínú ẹrù rẹ ọ̀ máa fìrì àó wọ̀nàmùrò ọwọ́ òsì ní àwọn ẹni tó bá kẹ́kọ̀ọ́ kú bàbá àti ìjáwọ́ lọ ọwọ́ òsì ló ti gba síra rẹ̀ ẹni ọba gba síra rẹ̀ lọ́wọ́ òsì wọ́n wà á lọ wọ́ iná wá sí arìbìnì máa sáàmù orílẹ̀ tí wọ́n tún tí wọ́n tún kó wájọ́ tó ti pè lájọ́ tí wọ́n wà á wọ iná dé àbá gbogbo ẹni ọba gba síra rẹ̀ lọ́wọ́ òsì direct entry wọ́n èyí náà àwọn ọwọ́ ọbẹ̀ lọ́dún ọlọ́mọdé abáwọ̀ rẹ̀ ṣùgbọ́n ogun àwọn tọ́lá pàtíra wọn lọ́wọ́ bí wọ́n tó ń jubilé àtàwọn ní excellent ìní àwọn first class àtàwọn second class of very good àtàwọn second class lower good àtàwọn third class tier result àwọn pass gbogbo wọn náà wọ́n dúró bá ọlọ́gbà tó ra wọn lọ́wọ́ ṣùgbọ́n wọ́n wá ti afárá àtẹ̀rọ afárá ló ń tí ọlọ́run ọba làbùdájú mọ̀lúgbọ́n pé ẹgbẹ́ ìsọkùnrin lójú ọlọ́run bá ti ròyìn ẹ̀fún wa ó ní pé ó mú lẹ́nu ju ìjà lọ yìí sí yíyọ̀ ju owó lọ ó sì ti ń ju orí lọ orí rẹ̀ láti gbà kọjá orí afárá ìkúwà ní àwọn anẹ́bí ọlọ́run ọgbọ́ wà tí wọ́n máa sọ pé Allahumma sallim sallim ìrí ọlọ́run ọba aláàbẹ̀ àrẹ láfẹ́ aláàbẹ̀ àrẹ láfẹ́ gbọ́dọ̀ tí ó ń sọ̀rọ̀ ọgbọ́n àwọn ìjọ náà ìdààmú ọgbà ọmọ ànẹ́bí ọlọ́run bá níjẹ̀ ní gánà gbogbo ń kálukú wọn ní ọmọ wá àwọn èèyàn ohun bó wọ́n ti wà ní jẹ́ náà orí afárá yìí náà gbogbo àwọn tó bá jẹ́ excellent àhá wọ́n kọjá ń dẹ́bi ìgbìmọ̀ ẹ̀mí náà ó ti tààrà ó ti ọlọ́run lórí ọdún tẹ́lú kọ́ra ní ilé kọjá ń dẹ́ bí kí ni ọtẹ́jú pàtà àwọn mí ò kọjá ń dẹ́ àwọn fẹ́ẹ́ ẹni tó mọ ẹtí rí sáré ni wọ́n ti kọjá bẹ́ẹ̀ wọ́n pẹ̀lú bẹ́ẹ̀ náà wọ́n rí ẹ̀dà iná ní sálẹ̀ ìyá ìyẹ̀ dáadù ṣokóra wa tó kálùkù ọdún ìbá ti yẹ síbi tí ìbáwọ́ màdúgbé ọlọ́run ṣùgbọ́n àwọn tó jẹ́ pé díárì tọ́ni iná làwọn ní ṣùgbọ́n àbá wọ́n lẹ́bọ̀ lọ́rùn wọ́n gbé kó tẹ́ wọ́n ní iṣẹ́ lọ́rùn èyí tí wo ní ìgbé wọ́n lé kárí ọba kárí ọba yìí òun ní òjò tí wọ́n kọ́kọ́ tọ́ nẹ́wò tó ń kálùkù bá ti bí ààyè rẹ̀ àbára àti ìjùwà àwọn tàbí ń bẹ wájú ẹ̀ wọ́n kẹ̀ gbọ́ gbùrù wọ́n jọ lọ́wọ́ níbi tẹnu tó ní wọ́n láwọn ọmọ tó jọ lọ́wọ́ bá di pé ó ti tó tẹ́wọ́ sí ìlú rẹ̀ tí wọ́n ti ju òkúta náà sínú náà sẹ́yìn ọ́sẹ̀ ẹ̀fọ́ ọdún náà ìṣẹ̀lẹ̀ gbígbọ́ ẹni ọba nígbàgbọ́ ti là ń gbé gbóṣù ẹni tí ọba nígbàgbọ́ ti ìsìlámù rẹ̀ àwọn sàábé tó wà láyé nígbà náà wọ́n bèèrè pàdájọ́ wa Muhammad sọ́lọ́lá orúgbó gbogbo wọn wọ́n gbọ́ gbùrù tó ń ṣe ọlọ́run bá wọ́n ti ju oko yẹn seventy years òní ọ̀sẹ̀ wà á bọ̀ ọ́nà ṣé làkàlẹ̀ ní àti ẹgbẹ́ ògútọ̀ wọ́n jẹ́ rẹ̀ ògútọ̀ wọ́n jẹ́ yóò jẹ́ ìgbẹ̀ náà bọ́ọ̀wò ni wọ́n máa ń gbẹ́ tó jì báyìí owó ojú tó abẹ́ẹ̀dẹ́ ju ògútọ̀ àgbọ̀tùn ní àgbọ̀tùn ó ti bọ́ọ̀lù òkè pápá láàrín five seconds tó ń bí ọlọ́run bá gbọ́n lọ pé seventy years wọ́n ju òkúta sínú ọ̀nà ọ̀sẹ̀ wàá dùn dùn láti kò sáré nígbẹ̀ láì صلى الله عليه وسلم الله بالي وإن يستغيثوا يغفر بماء كالمهل يشوي الوجوه بئس الشراب وساءت مرتفقا الله بالي وإن يستغيثوا tí wọ́n bá wá alágbára olùtájì pé afẹ́ tájì lọ́dọ̀ ní àwọn tó jáwọn kìtì yògọ́ fún bèmá inú a ti tì wọ́n lọ́dọ̀ omi kan omi yìí kalimóhùn kalimóhùn omi táwọn onírẹ̀rẹ̀

tí ń tún kọ̀líkọ̀lì ó ti wá gbóná iná ní kàlùmúhólì múlé yẹn òun náà ní mọ́rùn àtúwàtí omi dúdú tí ń tún kọ̀líkọ̀lì omi náà tí wá jẹ́ ààrùn ó tún gbóná múntín omi náà tí yẹ́ṣù ní ojú omi yìí ni wọ́n dà wọ́n ní ojú tí wọ́n bá ti dáadù wọ́n lójú yẹ́ṣù yẹ́ṣù ní ojú tí ma ń bojú jẹ́ ojú ọ̀tọ̀ tí wọ́n bá dáadù yóò bojú ẹ̀ ni àwọn tó bá wọná kọ́lọ̀ má jẹ́ bá wọn ọlọ́wọ́n bá ní pé omi táwọn bí ìṣàṣàrọ̀ omi burúkú yìí téèyàn bá ní kó wọ́n mú omi tí ò dé mú ni bí ìtàṣàrọ́ omi omi kómi ní múmu wọ̀tá àti mọ̀tàfàkọ̀ bákan náà ààyè bá ń sọ yìí ìdòdó tí egbò sáà àti mọ̀tàfàkọ̀ kìí ṣe tí èèyàn máa ń lọ́bí tí ẹ̀dá pẹ̀lú ààyè kàlùmúlì yẹ́sùlì ìlú mọ́ fẹ́ jáyè mọ́ fẹ́ rí bó ṣe rí à ọlọ́run bá ní pé wọ̀sá àtìmọ̀lù sábàkọ̀ ó ṣòwò nẹjú ó bú pé ọ̀sọ̀fẹ́ ẹgbẹ́ bẹjúwò kò tẹ́ bẹjúwò kèé wúyẹ̀ kèé báyẹ̀ tí ó wúyẹ̀ òun náà wá ní àyè táwọn tọ́bájáwọn kẹfẹ́ yóò gé sí ọlọ́run bá sọ tàwọn olùgbàgbọ́ òdodo ọlọ́run ní ẹ̀yìn alẹ́bìnà àmọ́nù wà ní sọ ìṣáàdì ẹ̀yìn aláàmì òun àjọ̀rọ̀mọ́ ní àṣìbálẹ̀ àmàlà أولئك لهم جنات عدن تجري من تحتهم الأنهار يحلون فيها من أساور من ذهب ويلبسون ويلبسون ثيابا خضرا من سندس ويلبسون ويلبسون ثيابا خضرا من سندس واستبرق متكئين فيها على الأرائك نعم الثواب وحسن مرتفقا àti ń sọ tàwọn òkèkèrè yí látò orúkọlọ́ bá ní pẹ̀lú àmà ń ṣáà tàbí múlẹ̀ wà má ń ṣáà tàbí yẹ́tùfóòdù ọlọ́run wá sọ tàwọn òkèkèrè ọgbọ́gbọ́ sọ tí wọ́n wọ́n wá fẹ́ bọ́ títí ẹni tó bá gba ọlọ́run ọba gbọ́ kí ni ọmọ ajẹ́ tí wọ́n ọlọ́run bá ní ẹ̀ẹ́dẹ̀ẹ́dẹ́ náà ẹ̀rí àwọn tó bá gbọ́ lọ́wọ́ ọba gbọ́ wà á mi ló sọ̀rẹ̀ ha tí wọ́n ti fi fẹ́ẹ̀rí ìyẹn làwọn olùmọ̀ ní pé ìgbọ́lọ́wọ́ ọba gbọ́ òtí ìtù títẹ̀ rí irú wọn làwọn tó fi pé àlẹ́bí sọ pé máa ń kọ́lẹ̀ láàrin àìlọ́lọ́ ẹni tó bá sọ gbólóhùn láàrin àìlọ́lọ́ tó wá jẹ́ pé ó dénú ọkẹ́ rẹ̀ ìwé ẹni bẹ́ẹ̀ dápàlà ìjẹ́nà yọ wà lè jẹ́nà nínú ìgbà wá ní àlẹ́bí ìkáyà àlẹ́bí ń gbé ìgbèrú pé wà ní sára wà ní sáná kódà ìrẹ́ ìgbèrú kóńtọ̀ kéto kó jáde bákan náà kó ṣe sìnà ìlú yóò sọ pé wà ìtàrọ́kọ̀ wà ìtàdá anẹ́bí tuntun bẹ́ẹ̀ ìlú yóò sọ pé bẹ́ẹ̀ kọ́dà kọ́ jáde kọ́dà kó ṣe sìnà tó fi bọ́lọ́mọ̀ bá gbọ́dá tí ó wà lùfẹ́ náà anẹ́bí tuntun bẹ́ẹ̀ pé wà ìtàrọ́kọ̀ wà ìtàdá kọ́dà kọ́ jáde kọ́dà kó ṣe sìnà ìlú yóò sọ pé bẹ́ẹ̀ ni kọ́dà kọ́ jáde kọ́dà kó ṣe sìnà kọ́dà wà ìṣẹ́rí balẹ̀ ọmọ òru àbíọ̀ kọ́dà kó ṣe sìnà ọwọ́ ajọ́ jẹ́ pé àbú zar alìgbèfà ìgbà tó ń gba àdìsí wá ó ní pé rọ́gbìmọ̀ á ń fò àbí zar bébí náà ṣe sọ lẹ́nu ànẹ́bí ń ṣe ní ìyí ń ṣe mú bá kẹgbẹ́ àwọn tó tù fún síbùkà kí yóò tí wà lè jẹ́lẹ̀rẹ́ ń ṣe sì lẹ́yìn sáàkàrà imú àbúzálẹ̀ ìbáàrí rẹ̀ ń tapọ̀ ṣùgbọ́n bọ́lá òsì sọ báyìí níbi yìí sáré níbi sọ tàbí tẹwàá bá dẹ́bí gbígbé ọjọ́ ọlọ́run níbi gbígbé èmi àti níbi gbígbé rẹ̀ ó débi ẹ̀mú ìwà kásùmárà ayé àdáyé àgbérò ha ìjọ tún ṣe pẹlẹ fún mọtúlẹ ní ìtúbẹ lọ́wọ́ ní àlẹbí pé láà ńlá àtàwá kò sí o àbúkọ bá lóṣù àti ìgbọrẹ lókun ààwẹ̀ ńkọ́ àlẹbí ní pé ààwẹ̀ rọmọdọ́ọ̀nì ayé àdáyé àgbérò ha jẹ́bi sí ẹ̀rọ ìjọ yàtọ̀ sára ọ̀mọ̀dọ́ níbi ìpìlá kò sí ìmọ̀ tọ́jọ́ rẹ̀ ìlà àtọ̀wà àfitọ́ bàbá títí títí tó fi wájẹ́ pé ẹni ilé pé ìrìn àrẹ ní gbogbo ọlọ́ọ̀bà fúra ìyìn ní ilé kú mo jẹ́ ihun tó nílé iṣẹ́ ìlú ó ti yípo alẹ́gbẹ̀rẹ̀ pẹ̀lú yóò ti ní ẹbá fẹ́ dùn tó fẹ́ rí ọmọ àlùjẹ́ náà ọlọ́ọ̀wọ̀ ànábì ń nípa pé ẹni yóò tó bá gbàgbólóhùn láàrínlá ilẹ̀ ọgbọ̀ yóò wà ní jẹ́nà ọ ní ìrìn àbú rẹ̀ rọ̀ ẹni ọba bá pàdé máa sọ gbólóhùn yóò àbú rẹ̀ rọ̀ ní mo kó lọ́dọ̀ ànábì mo pàdé mo sọ gbólóhùn yóò kó mọ́ rùrọ̀ pé ládẹ́bí náà ló wí fọ́ ọba lọ́dọ̀ àlẹ́bí ó máa rú lọ́dọ̀ àlẹ́bí pé ìrẹ́ àlẹ́bí lọ́kílẹ̀ ìbábò rẹ̀ rọ̀ àlẹ́bí tó tó wí ó máa rú níbẹ̀ ló sí ọlọ́run wọ́n bá gbọ́dọ̀ wù yí àwọn yóò wọ́n kọlẹ̀ wọ́n kọlẹ̀ àlẹ́bí ni pé ní ọba kọlẹ̀ ọlọ́run pẹ̀lú lọ́run nínú ẹgbàwá mi àlẹ́bí ẹni yóò tó bá ti rẹ̀ yọ wà ní jẹ́nà wọ́n kọ́lá láàrin rẹ̀ àìlọ́lọ́ tọwá dínú ọkẹ̀ rẹ̀ yọ wà ní jẹ́nà ó ní kó wọn máa lọ wípáwọn èèyàn máa dùn sọ pé máa dùn tí wọ́n má bà kú díẹ̀ sí èkó láyé ń pọ́ kàkà lọ́wọ́ tọ́kà tó tó padà dá àwọn àdísì yẹn nílọ tẹ́ríbà àwọn ọkọ̀ ọ̀ká tó tó gbé bọ́rọ̀ tí wọ́n lè ní ọkẹta islam bọ́ nírọ̀lẹ́ òní nígbàtí ìdáárọ̀ ẹlẹ́ni ti bà àbí ọgbà islam ní róòdì anúgbéra tábà ọ̀sáyè ní rọmọdọ́nù jẹ́ ara ìjọba lẹ́yìn rọmọdọ́nù àkọ́ yí ní òkú dáadáa ẹgbẹ́ màlọ́ kí mú ní mọ́sálásí náà rọmọdọ́nù ọ̀sẹ̀ láyé ní bàbá mi irú àwọn ẹbí rẹ̀ wọ́n wà jẹ́ ẹnìkan tẹ́lẹ̀ ẹ̀kùlé ọmọ rẹ̀ ọ̀rẹ́ ọmọ rẹ̀ lórí jáde àwọn ìyá yìí ẹ̀yà yọ bá sùlámù wọ́n ti dààmú ìyá nígbà tí ìyá ń ta rẹ̀ ìyá ti bà sùlámù ìyẹ́ ìyá ẹjú ah, lálàáfíà ẹjú lálàáfíà lọ làwọn ọba sọ pé táwọn lè jẹ àgbà lọ́dọ̀ àwọn ènìyàn rẹ̀ wọ́n ti fẹ́ palẹ̀ ọba yìí táwọn lè jẹ àgbà lọ́dọ̀ mùsùlùmí tálọ́mọ ní mùsùlùmí òun àtọ̀rí òun lè kẹ́lẹ̀ à yóò ṣòro yóò ṣòro ẹ̀sùn wọlé ọlọ́mọ bí ó ti dá ọba bí i bá sá ìsìlámù lódò oko oyin oko pọ̀ náà oko pọ̀ náà ìtumọ̀ rẹ̀ kò sí sẹ́kẹ̀kẹ́ àdámọ́ èsì yìí ni pé ọba gbọ́ lọ́wọ́ ọba gbọ́ ó ti tẹ̀ lọ́lọ́wọ́ sọ pé iná ìdàgbé náà á mọ̀ ṣùgbọ́n àwọn tó wọ́n bá gbọ́ lọ́wọ́ ọba gbọ́ wọ́n á lè sọ ní wọ́n ti tẹ́rẹ ibẹ̀ yẹn ni àwọn 90 something stop design ibẹ̀ ìjọ wà lùdẹ́ náà ó ti tẹ́rẹ ọba gbọ́ ó ti tẹ́rẹ kéjì àríkàtúwà o lè ló jíṣẹ́ rẹ̀ kọmọ́gbọ́nà na òun lè lọ́gbọ́nà àgbàgbọ́ kọmọ́ jíṣẹ́ dị. kò déédé iná láàánú ní àjọrọ máa ń tààtà àní jẹ́ jíjẹ wọn ráre àní jẹ́ kẹsẹ̀ wọn láàrùn bí ajẹ́rọ̀ mọ́ni àṣánà àmàlà àní jẹ́ ráre ẹ̀sẹ̀ gbogbo ẹni tó bá jẹ́ pé àṣánà ọba jíjẹ́ dáadáa ẹ̀sẹ̀ wọn ò ní ráre láyé ní àti gbogbo ẹni tó wáyé pépé kèrè ní láyé ṣùgbọ́n ó ṣe rere láyé ó ṣe dáadáa láyé ó kọrin lè má parẹ́ ọ̀run mìlá wọ́n tẹ́ láàmọ́ rẹ̀ ó lè jẹ́kó dáadáa fẹ́ tó tó kọrin lè má ẹ̀ tó mùsù tó wọ́n wáyé láwùn jẹ́ ní ẹ́sì rẹ̀ ìyẹn ló jẹ́ tó bàbọ́ lọ dùn bàbá ń gbọ́ ọkọ̀ bàbá kẹsẹ̀ pé ó kọ rẹ̀ ọwọ́ alalẹ̀ kébèrè sí ló fi kú ti fẹ́ bí àwó lọ́wọ́ káwó lọ́wọ́ lè parẹ́ lórílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n níwọ̀n bẹ́ẹ̀ nìkan jáwó lọ́wọ́ wọ́n mọ̀ ṣùgbọ́n kèfèrí nílé lọ́bọ́lọ́mọ́ ṣùgbọ́n wọn lọ́mọ ohun tó ṣe lára dáadáa tó bá ṣe nílé ayé òun ní sẹ́kùnkù ló kọ̀ ìgbà yìí bá wà nínú ẹgbẹ́ ilé nínú àwọn olóṣèlú wọ́n ní òun àwọn ní wọ́n ní òun àwọn kọ́pì ìyẹn àwọn tọ̀dọ̀ tó wáyé ló pí ọya lọ àwọn ní ọmọ àti ilé tàbáwábàdéwà tàbáwábàdéwà àwọn àmọ́dù bello àwọn táwọn ọmọ adákọ̀ ní òun kálùkù wọn ni wọ́n ní àsùnta àtàájú tí wọ́n láwọn bí wájọ́ ọlọ́lọ́mọ gbogbo kó kọ wọn bẹ́ bóyá látàrí àtàrí wọn wọ́n ti láàmú retí lọ́dọ̀ tó wá ní pé ọgbọ̀lọpọ̀ ọba gbọ́ ojú tọba tó ti bẹ́ẹ̀ ẹ̀sìn rí olè láyé láyé ní ẹ̀sìn ìgbàkíyà. أولئك لهم جنات عدن تجري من تحتهم الأنهار الله أبدا أولئك جمع لجل ذلك أتسلك ọ̀pọ̀ sídékà àti dáadékà àti dáákà òun ni bùláàdékà àwọn wọ̀nyẹn àwọn tàbí pé tọ́bá iṣẹ́ rẹ̀ tọ́bá gbọ́lọ́wọ́n bá gbọ́dọ̀ ìṣiṣẹ́ rẹ̀ àní rẹ̀ ẹ̀ṣẹ̀ wọn láre àwọn táwọn ìyàwó yọ́ máa bẹ fún wọn jẹ̀lẹ́tù á àlùjẹ́nà onídẹ̀ra mùdọ́pọ̀ àwọn ọgbà onídẹ̀ra àlùjẹ́nà onídẹ̀ra kẹjìrí yóò máa sàn ní sáàsìdé ẹgbẹ́ àwọn ayá ní ha àwọn yíká lè gbọ́dọ̀ wà á ní ibòdí sáàsì ní mú wa ìlú ìgbẹ́ tí ò ní gba ní ọjẹ́ táàkà tí wọ́n ti ta ọba ní ìṣẹ́ lójú táàkà alábẹ́rẹ̀ oúnjẹ kò ní ní nínú sínú àwọn ohun tí ẹjọ́ bá jẹ́ ààbùdó Quran tó máa dé ẹ̀hẹ́n níbi ní táàkì lélẹ̀ ṣùgbọ́n àwọn ọ̀pọ̀lọpọ̀ tí ìṣe ha òun ni ní táàkì là ṣùgbọ́n bí ní táàkì yìí yóò máa wá tẹ̀ lábẹ́ wọn àlẹ́hàrù jámúhù náà odò àwọn odò yọ ma lábẹ́ wọn bákanáà yóò aláwọ̀nà ha wọ́n tún gbé kọ́ wọn lọ́rùn níbẹ̀ wọ́n fi ṣe ọ̀ṣọ́ òlíjì látara òlíjì àwọn ọ̀ṣọ́dá àwọn obìnrin lò láyé tọ́bájọ́ rẹ̀ àti àmọ̀ tọ́kùnrin tó bèèrè láyé ọ̀nà yóò àdáwọn ìfì ha ní àtàwírọ̀ wọ́n bè bọ̀ wọ́n lọ́n ní àtàwírọ̀ ní dáàdì àwọn lẹ̀kẹ́ àwọn ọ̀ṣọ́ ọlúlẹ̀ àwọn lẹ̀kẹ́ òkúta olówó ṣe bí i tọ́wà òjújọ bí lẹ̀kẹ́ tó tẹ́ tó wúbọ̀ tí wọ́n gbé kọ́ni lọ́rùn àwọn ará aláàlùfẹ́ náà yọ máa tẹ lọ́rùn wọn tí wọ́n gbé kọ́ wọn lọ́rùn àti ilẹ̀ tí wọ́n ti mú gbogbo ẹ tí wọ́n bá fi pé ó yege àwọn oníbọ́ọ̀lù àwọn tí wọ́n gbé lẹ̀kẹ́ onígbò ìdílọ́mù àwọn tí wọ́n gbé lẹ̀kẹ́ oní ìfàdílọ́mù àwọn ọkọ̀ kẹta ẹ̀tọ́ ní diamond wọ́n gbé fún ọlọ́run àti ìpele ìpele náà àwọn tó bá wà lè jẹ́ náà àti látara mẹ́tìkọ́ ọmọ ogun wọn kó sí ọlọ́run ìdọ̀tí ayé lò ṣùgbọ́n lè àtàwòrọ̀ ìdáàbì àwọn ọ̀ṣọ́ ọ̀nú rẹ̀ tí wọ́n ti látara góòlù wọ̀yẹ̀lìbàsúrù sí yáá bá wọ́n ó tún wá wọ àwọn aṣọ aṣọ wo ni ah, aṣọ green green color ìyẹn pé àwọn aṣọ àwọn ará ajá náà àwọ̀ ewé ni green ni aṣọ wọn jù green ni wọ́n wọ̀ àwọn táwọn ní eh, wà ìtàbẹ̀rọ̀ gbogbo àwọn kẹlì àwọn ọ̀ṣọ́ ọmú lẹ́ni tó ṣe pé òsì wọ òjá wọn bá ti sọ bá tó tó sí tó òjá wọn bá ìkòjú bá ṣe sọ bẹ́ẹ̀ tí ó ta sọ̀rọ̀ bí ó sọ ó tó gbogbo rẹ̀ tí ó ti gbogbo ọyé sọ ìgbéwúté ìròyìn rí ó sọ̀rọ̀ ó sọ ihun téèyàn bá rí ní téèyàn bá ń sọ ihun téèyàn rí ó sòrò ó gbọ́yé fún èèyàn bẹ̀ máa fi òye gbé náà ló fi jẹ́ pé gbogbo ọ̀pọ̀lọpọ̀ tí ó tẹ̀lé láti jẹ́ náà àwọn ohun tó yẹ wálé lọ́lọ́wọ́n bá bá wa gbé wá kí la káyé wálé ẹsẹ̀jẹ̀ àbáyé fún sáàmù owó ilé wa kẹ̀kẹ̀ máa fi gbọ́ yé ó ju bẹ́ẹ̀ lọ máa lá àìsàn lọ́ àti wàlá ọdúnú sẹ́ni àti ìwọ̀n tó jú òní ìwọ̀n tó tí ọ̀gbọ́n bákanáà ó sì ṣe ròyìnròyìn fi kọ́ níbi àlùbáṣàrà nínú ọmọ ọmọ ẹ̀dájú àbí sọ́bàbà rẹ̀ wa àdídájú ẹ̀ sọ pé èyí ló tẹ̀fẹ́ bọ́ọ̀rẹ̀ tí jẹ́ inú ogun tó ní pé àà ah, mohamed orígbó wọ́n ní oṣù tuntun lóṣe yàyà mẹ́fà nínú lẹ́yìn tàbí tó wọ́n lọ bèèrè wọn bá fẹ́ wọ́n fún atọ́rọ̀ sí lọ́wọ́ sí lọ bá bèèrè wọn bá mọ̀ náà lábèèrè ohun èèyàn bá mọ̀ èèyàn ní ilé ìbéèrè àti ilé ìbí bá gbọ́ sí èèyàn sọ ó tàbí ọjọ́ gbogbo tó fẹ́ religious àtọ́wádàrú tó gbogbo ọ̀ religious ní ìwọ̀n tó mú gbọ́ yìí ẹ̀yìn ẹbá dé ń bẹ̀ níbẹ̀ ẹbá dé bẹ̀ máa bẹ̀ wọ́n ẹbá dé bẹ̀ ìlú ọdẹ ẹbá gbọ́ àwọn tó bá tó gbé ọ̀ ẹni wọ́n bá gbọ́ lè jẹ́ náà bálámọ̀lì tó tẹ̀lé bálámọ̀lì tó tẹ̀lé ọlọ́run yóò kó nínú náà

nítorí wájú èrè tó ti rà ní kò lónà ọlọ́run ọgbọ́n ńlá kò ní yọ wà ní tọ́ba wà ìlà máa ń ṣá ọ̀nà yàtọ̀ òṣèré tọ́lọ́run bá lè fẹ́ lọ́nà tọ́ba yá sí ara lọ́wọ́ ọlọ́run bá fi tí ẹ súnmí mẹ́nu ọ̀nà àrídé mẹ́rin ìyọ ọlọ́run ìgbàgbé ní àádá máa ìwọ máa ń bí àádá ébó lọ nílé ìkẹ́kẹ́ mọ́ lónìí ọlọ́run tó ìdúkọ̀kọ̀ òkè ló bá ń débẹ̀

ọlọ́run bó wà jọ wà jọ tọ́bá wọ bẹ̀ nílọ bẹ̀ tọ́bá lọ yọ padà lọ́dọ̀ lọ pé ọlọ́run ní ẹ̀rá yìí ní láti gẹ́gẹ́ tó ti mọ́lá àdì àgbẹ́nà ti kú ọlọ́run kó ìṣà òkú lọ òkú tọ́bá débẹ̀ ìrẹ́ lọ sọ pé kí lọ fẹ́ kí n ṣe pọ̀ láti bẹ̀rẹ̀ hmm. kí lọ fẹ́ ànẹ́bí ní pé yọ́ ma wá bẹ̀rẹ̀ gbogbo ohun tọ́mọ̀ pátá títí òfin ní mẹ́sí mu tó lè bẹ̀rẹ̀ bí ẹni bá bá rẹ̀ lọ́wọ́jú nínú mú wọ́n ní kí ọ máa bẹ̀rẹ̀ ohun tọ́fẹ́ kí ni ọ máa mo fẹ́ wọ́n ti ọwọ́ kẹrẹ́ rẹ̀ wọ́n ti lọ ní owó wọ́n ti lọ náírà ìdọ́là ló bẹ̀rẹ̀ wọ́n ti lọ náírà owó owó tòwó yọ́kẹ̀ yọ́kẹ̀ tó ní ìdàmì láti ẹ̀dà bí lọ sí lọ́rùn mútò mútò wọ́n lọ́tí yọ́ ẹbí ń bọ́ bọ́ gbogbo ẹ bá adá aláìsẹ́rẹ̀ lọ mẹ́wàá jẹ́rẹ̀ gbogbo wọ́n bá mọ̀ pátá yọ́ ọ̀nà ọ̀bọ̀ òṣèlú tó ti yẹ́ kí òfin ní ní kí kẹ̀kẹ́ mọ́ ọlọ́run tó wà sọ fún pé yọ́ máa bẹ fún ìlọ́pọ̀ ilé ayé lọ́nà ìwà wọ́n lè fẹ́ lọ́nà ilé ayé àti ìpínlẹ̀ lọ́nà mẹ́wàá ti rẹ̀ nìkan ẹni wọ́n bá sọ bẹ́ẹ̀ fún sílé sílé ọ̀sẹ̀rẹ̀ ọ̀tayọ̀ làákàyè ilé ayé àwọn àti ìlọ́pọ̀ ilé lọ́nà mẹ́wàá kí wá sí pé yóò ní ọjọ́ níbi ọjọ́ mẹ́ta ọ́nì sílẹ̀ sí àgàdá owó àtúni ó tún ní ohun tó wà láti jẹ ní tó kéré jù bó wà láwọn tó fi wọ́n mẹ́ta ní ìṣẹ́ ní ló jẹ́ pé ọlọ́dà májú wóró yìí fún wa látàkì ọlọ́dà bá ní wọ́n tẹ́kì alẹ́ àrọ́ ìkì àgbàntara láti rẹ̀ ìjòkó tẹ́yẹ sí ìmẹ́jú iná ẹni mo tẹ̀kì ọlọ́pọ̀ ìbẹ̀ alẹ́ àrọ́ ìkì ọlọ́run ní pé ní ìmọ̀ àwábà ah mọ́ndàlẹ̀ ẹ̀fẹ́ ilé tàmà ń ṣáà àdìyómi ọmọríṣà ẹ̀yẹ́gbó ọlọ́pàá ọ̀rọ̀ ògbà àwọn láti ní kéèkèé ló ọjọ́ wa bẹ̀rẹ̀ tó ìgbàgbọ́ òdodo ní parí ìlọ́wà ní pé ní mọ̀ àwábà áá mọ́ ń bẹ̀rẹ̀ ìsẹ̀ntẹ̀lẹ̀ ẹgbẹ́ ìtọ́lọ́wọ́ ọba jẹ́jẹ́ níbi tàwọn alẹ́ ní bí ìtàṣàrọ́ọ̀bù ní mọ̀lẹ́lẹ́ bí ìtàṣàrọ́ọ̀bù omi tó burú jù wọ̀tá àìsàfàkàn ó bu ààyè lẹ́tí wá burú sí ẹ̀mà rẹ̀ ṣùgbẹ́lẹ̀ ní mọ́ntàwà mọ́ntàlẹ̀ ìsànlélé wà á sùn lẹ́yìn mọ̀ntàfàkàn ẹgbẹ́ mọ̀ntàfàkàn lẹ́lòun náà ṣùgbẹ́lẹ̀ wà á sùn lẹ́yìn wà á sùn lẹ́yìn ọ̀sán mọ̀ hasuna ya suna wà hasuna ti dábà ó sì dá inú sí ìyẹn rẹ̀ abẹ́lẹ́gbọ́dọ̀ àbíọ̀dá kí ìrọ̀mà ẹgbẹ̀rẹ́lẹ́ ọjà àbàjẹ́ torí pé ilé àwọn ará adáàlú jẹ́ náà léde blọ́ọ̀kù góò ní ẹ̀kọ́ ní blọ́ọ̀kù rẹ̀ blọ́ọ̀kù fún ẹ̀mọ́ góòdì ìwé ẹ̀rẹ́ bẹ́ẹ̀ wà hasuna ọjà inú sí ìyẹn rẹ̀ ọlọ́mọ̀bà nìjọ́lá ojú kó bá ọjọ́ tẹ̀lé kọ̀ọ̀kan wa lọ́wọ́ bí i láti ìwé ìlú ìlú ọ̀dọ́ náà tó bá jẹ́ lọ́la àti ìmọ̀tẹ̀ síwájú ìdí ilẹ̀ ìta ààrẹ lọ́dọ́ ìlú ẹ̀kọ́. Thank you. ó ti yé mi problem kòránì àwọn mùsàṣáàbì hàní àwọn ayà tó ti pé ọ̀sẹ́ni tó bá wọ̀bẹ̀ tí ò lè rí ìṣẹ̀mú jáde lọ sáàmàn lẹ́dí náà hàmàn lẹ́bọ́lọ́n bá ti rí àwọn èyí tẹ̀lé mùsàṣáàbì tí wọ́n sọ ní pé yẹ̀kùn lónà àmànà òpé gbogbo ẹ̀ látọ̀dọ̀ ọlọ́run balẹ̀ wá ohun tí olùbẹ̀rẹ̀ léèrè ni pé wá sí iná sáka máa dàdé náà èdè wọn àrọ́ bá gbogbo ìdàgbà ní àtọ̀ ní àṣírí ọ̀rùn ìlú náà a yà yẹn tí ò tó lẹ́rù fún àtàlá àtúrò ìjọ sẹ́ńdẹ̀ tí ò tó lẹ́rù fún àwọn tó ṣe pé wọ́n ṣe díkìrì papọ̀ díkìrì ìjọba yìí àwọn ilé olóò àwọn ilé olóò wọ́n kò gbogbo ìgbà lọ́lọ́dọ̀ kò láti kalẹ̀ gbogbo bí káwọn súnlẹ̀ tí máa ń kápá wọn pé ẹ̀sọ́ mọ̀ fún jésà tẹ́yìn wọ́n sọ kò láti kalẹ̀ ẹni wọ́n sọ kalẹ̀ kí lọ́gbọ́ ilé ẹ̀ sáti láyé máa fi sọ kalẹ̀ àwọn oníbẹ̀ láyé àwọn sàádé kí ni wọ́n gbọ́ ilé láyà wọn gbọ́ ilé iṣẹ́ ìgbọ́ ilé lọ ìdí wọn gbọ́ ilé lọ rèé ohun bọ́nkálùkù wá ti jọ wà mọ́sálásí a lè rí inú wa yóò ti máa ti sùfààrà àríjọ ìpàdé àtijọ́ tó kó nínú ẹlẹ́wò ẹlòmí ti máa ti sùfààrà àtijọ́ kó iṣẹ́ irú ohun ọlọ́lọ́run máa ń bárò irú àwọn ọ̀yẹn wọ́n lè jókòó àwọn àgbàgbà wọn ni awúlẹ́yìn asàfúlà mẹ́ta alámàtàsàlá mọ̀mẹ́tàsàlá kí ló gbàgbọ́ máa fi gbàgbọ́ máa fi tiẹ̀ wọ́n jẹ́ tiẹ̀ èmi jẹ́ tiẹ̀ tiẹ̀ báwọn màláìka bá jẹ́ wọ́n máa sọ náà ní pé ní àánú lẹ́sùn òun lọ́ àdá ànẹ́bí òun ṣe èyí ọmọ ìwá súnmọ̀ ní obì wá obi ẹ̀rí ní obì wá bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí ọ̀látùtàrọ̀ àwẹ̀ táǹkì àsìkò rọmọdọ́nì láàdì sólù tí rọmọdọ́n bẹ́ẹ̀ gbé kábẹ́lẹ̀ láì ọbẹ̀ tí lọ́ọ̀ máa ó ti fi kíni ìgbéra ó ti dàdá dálẹ̀ èyí súnmọ̀ lóòótọ́ ẹ̀rí kó sí ìfẹ́ táa máa lọ táa máa lọ kí mú táa ń pè ní sọ̀láṣẹ́ èṣì sọ̀láṣẹ́ láìsí táwọn kẹ́ náà bá kọ́ra ọjọ́ tí wọ́n tó ní tíríọ̀n dẹ̀ táwọn náà lọ yẹn fly kí ni wọ́n ti yọ ààrin ìgbà sọ̀láṣẹ́ yìí dìkan lọ sí ààrin ìṣòro dípò ìjọba ẹni lódodo ìbẹ́rẹ̀ ló gbé wálẹ̀ tó bá ṣe bá ṣe ojú àràfà àwọn tó bá tó ń kálùkù wọn máa tẹ lọ́hun lọ́tọ̀ọ̀tọ̀ lọ́tọ̀ọ̀tọ̀ lọ́tọ̀ọ̀tọ̀ àwọn yóò máa pé ní gbé jẹ̀mọ́ ìjẹ́rẹ́ o ètò tọ́lọ́mọ bá fún ní gbogbo àwọn tó bá kẹ̀jẹ́ ọmọ kẹ̀mọ̀ ọgbẹ́ ọ̀rẹ́ ilé ìlú káà bí wọ́n tẹ́ wá ní àwọn tó wáyé ló ti máa rámọ̀ ní iná táwọn ní ṣe ní lọ́wọ́ náà táwọn ní ṣe ní táwọn ní ìjọmọ̀ kọ́ńtì ní táwọn ní ní ara àbí tó bí àgbà títí ní ṣùgbọ́n òsì kẹ̀kẹ́ lọ́rẹ́ jẹ́ wọ́n ti lára àti tó kún kájú kò ti kiri ká gbọ́ kútúbà imam kájú sí sọlá tó gbọ́ rọ̀ láàpù ó bá kó tó máa bẹ̀rẹ̀ lọ́wọ́ èyí bá máa tó lójọ́ èyí bá máa rí sùn ó kàkọ̀ máa bẹ̀rẹ̀ wọn bá ayé tọ́bá ní ìdí fún ti wà lórí wa wọ́n lè sílẹ̀ òbí rẹ̀ náà bẹ́jọ wà fún aláyé ìbẹ̀rẹ̀ ni pé ààyè ilé ẹ̀sìn lọ́wọ́ ló ààyè ilé ẹ̀sìn lọ́wọ́ ló kò sí kiri gbogbo wà tí wọ́n máa fi fún ọdẹ rẹ̀ nìkejì tí wọ́n máa fi wà ní àmẹ́bí ìgbà àti ìgbèríkẹ̀ rárá wà tí wọ́n máa fi fún ọdẹ rẹ̀ wà tí kí lójúṣe wà láyé wà tí àìsàn àti bá wọ́n lè máa gbé ẹni ẹwà fọ́wà bóòlù àdẹ́bí ti láyé sílẹ̀ àwọn ọ̀sẹ̀lẹ̀ tó tẹ̀lé láyé ní gbà ká tóbi mú wáyé àwọn ẹyẹ wọ́n lè máa fọ́wà àti fọ́wà èso tó burú bẹ́ẹ̀ oyún ká má bàa jẹ́ pé ákẹ́ máa fi sùn àbẹ́kẹ́ tó tó bá jẹ́ Islamic ló ti lóyún so orun rẹ̀ wá ti di pé kí n súnmọ́ lọ tàbí tọ̀tì ẹ̀ súnmọ́ ní ọjà fẹ́ lóyún wọ́n fẹ́ gbá wẹ̀yìn ṣùgbọ́n gbà tó gbà ìnira lọ́jẹ́ fún ní ìlú ìpadàbí ọ̀lẹ́ ọ̀rọ̀ ọlọ́run ara títí tó ń páyà pé tóun bá ní lẹ́yìn ìgbà tóun bá bímọ tí tóun bá ń fọmọ lọ́rùn yẹn èyí tó rọ̀ wọ́n lọ́rùn rárá láti gbé sòtò ìjẹ́kọ́lọ́ wọn ni wọ́n ń tẹ̀sí owó kọ́rọ̀ lápọ̀ tí wọ́n ń gẹ́sì lè bá ẹ̀rí tí àkọ́wájú owó àti ní àgbàjọ ẹgbẹ́ yóò fi síbi àti èyí gbáwọ̀ ẹ̀kọ́ má bàa ṣe. ọwọ́ rẹ̀ lọ́wọ́ èyí tó bá ń sọ ọlọ́run ní tó fi ní ọ̀la lẹ́nu mẹ́rin pé ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin tí wọ́n lóyún ni ń fi ọ̀rọ̀ rẹ̀ lò inú kọ́ pàtàkì níbẹ̀ náà táwọn méjèèjì tí wọ́n bá ń páyà tó ti é tí wọ́n bá ń páyà pé nǹkan ó ti yàwó lára táwọn ọ̀dẹ́ òye ó gbà á páyà ẹni tí ń gbá òṣèlú pàgbàrà lọ́rọ̀ mi lé lórí nítorí tó ń gbà ti rọ́mi lé lórí láti gbé fún láti ojú lórí ẹ̀mí bí ẹ̀mẹ́ta láti ti rọ́mi lé lórí àwẹ̀ lẹ́wọ̀n ọyá tó fẹ́ ṣe pé àwẹ̀ ń gbèsè ní ẹja o náà máa yí àwẹ̀ gbọ́dọ̀ gbòòyẹ ìrọ̀lẹ́ ní lẹ́yìn tó torí gbóhun táwọn òbí tó máa bí ń dá ẹ̀rẹ̀ ní pé wọ́n tó wá lọ ọ̀dá sáàrin ọkọ̀ ẹ̀kọ́kọ́ ní ó ṣùgbọ́n bá ṣe lọ́pọ̀ ọ̀pọ̀lọpọ̀ bá fún gbà ọkọ̀ ní oṣù bí nínú ṣẹ̀rí àgẹ́ ti lè pé kíyàwó ọ̀bá tó lówó ló tó kọ̀kọ̀ ìyàwó ló yẹ kó ṣe nínú owó ara rẹ̀ tí ọ̀bá wá lágbára rẹ̀ ọkọ wa rẹ̀ lọ́wọ́ ìyẹn tí ọ̀bá lágbára kẹ̀kẹ́ sí bí i oyún tó ní tí ó lè fi gba àwẹ̀ ṣùgbọ́n gbogbo tó pọ̀ lágbára yóò ti bẹ wòlé o ṣé yóò ti mọ̀ pé a ah, ṣẹlẹ̀ ní àákẹfà ni ọlágbára lórí mi ọlágbára lórí mi ọba tẹ lọ láti sọ a ah, ilé yọ ọlágbára lórí wọn ní ìṣẹ̀mà lọ fún yẹn ìdáná ló lọ ah, ń gbà torí pé kóbì ní ọ nínú oyún kóbì gbà rẹ pé ojú lórí lọ

mẹ́tọ́ lọ́wọ́ ẹgbẹ́ wá rí o pé ń tẹ́ tẹ́lẹ̀ ẹni tí àwùjá yẹn jẹ fún lásìkò tí wà yíjú o ní ọ̀sà yìí tọ́sà rẹ̀ bá ti jì ẹni tí ò ní sọ fún yẹn pé kọ́lọ́sà ò bá wẹ̀ ẹ̀ tọ́sà rẹ̀ bá jì tí ò sọ pé kọ́ máa wẹ̀ lẹ́nu torí pé tó bẹ gba ọjọ́ méjì 28 eight àti twenty seven days tó kù ọsítà ni ó ti ọsítà ni ti mọ̀lẹ́bí kẹ́dẹ́ lọ́lọ́run

yọ ma wá fẹ́ tí ọmọ náà bá lọ lé ẹ̀sìn tó ń fẹ́ ẹgbẹ́gbẹ́ lè ọwọ́ ní àbáyọkọ́ rẹ̀ ìyẹ̀lẹ́ wà wò ìwúlò pé pàpà jùlọ àwọn obìnrin ní ìgbẹ́jú pé pé ó lóyún lẹ́sìn lọ́dún ọdún tọ́tẹ̀lé ní ọmọ lọ́wọ́ ọdún tọ́tẹ̀lé olùdílóyún mi ọdún tọ́tẹ̀lé ọdún tọ́tẹ̀lé olùdílóyún mi ọdún tọ́tẹ̀lé olùdílóyún mi àdúrà gbà ní torí ẹni bẹ́ẹ̀ láàrin bí ọdún méjìlá yóò ti bímọ ọlẹ́ ti bímọ bí méje torí ẹni yóò ti bímọ méje láàrin ọdún méje ọlọ́run tẹ́lú orí ibẹ̀ tí gbogbo ti rí nù sínú láàrin ìgbé kọmọ àti ti bíà wọ́n fẹ́ àwọ̀ ẹlẹ́gbẹ̀ẹ́ ọdún méjìlá ó léwu àti tó bá yẹ pé bí kọ́ndíṣẹ́ rẹ̀ ti gbà máa wá sí pẹ̀lú ti ti aláàárẹ̀ ìfíjà aláàárẹ̀ tí ó lè lọ mọ́ ìdájọ́ aláàárẹ̀ tí ó lè lọ mọ́ ibi àti ní ìṣe wọn náà sára ẹjọ́ àdúgbò ẹgbẹ́ tó lọ́pàá ní hàrá wọ́n sàfihàn ìrìnàjò ọ̀sán ìṣẹ́lẹ̀ ìrìnàjò